أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا إنه من يهديه الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا محمدا عبده ورسوله اللهم صل وسلم وزد وبارك على نبيك الكريم وعلى آله وصحبه أجمعين عباد الله اعلموا أن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعذني الله وإياكم منها أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا واذكروا نعمة الله عليكم إذ كنتم عداءً فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا وكنتم على شفا حفرة من النار فأنقذكم منها كذلك يبين الله لكم آياته لعلكم تهتدون بارك الله لي ولكم في القرآن الحكيم ونفعني الله وإياكم لما فيه من الذكر أقول ما تسمعون أستغفر الله العلي الجليل لي ولكم من جميع الذنوب والخطايا استغفروه توبوا إليه فالتائب من الذنوب كما لا ذنب له توبوا إليه إنه هو التواب الرحيم الحمد لله alhamdulilahi rabbil alamin ọpẹ́ ni fún Ọlọ́run jama ní àpapọ̀ ẹja sí alhamdulilah ẹja sí alhamdulilah alhamdulilahi rabbil alamin ọpẹ́ ni fún Allah alágbára lórí gbogbo nǹkan ma sha'a kana wa ma lam yasha lam yakun ntọ́ba yìí bá fẹ́ ọ ṣe òní yóò máa ṣe èyí tí ọba fẹ́ ẹni tó lè mú wá ní àmúṣẹ kò sí gbayila lágbára òun la lè ṣe òun ló ní gbogbo nǹkan bíyàdí ilà amúrúkọlù ọ̀ràn gbogbo nǹkan ọwọ́ ọba yìí lọ́wà ọba yìí náà la dúpẹ́ fún látara orí ẹ̀ àánú ẹ̀ ìbùkún rẹ̀ lórí wa ọ̀sẹ̀ wa kùdà kókò yìí tó ń fún wa láǹfààní ká máa jọ́sìn fún ọlọ́run adúpẹ́ fún ọ gbogbo ohun tí ó dé bá wa tá a fi ní sìn ọ mọ́ ọlọ́run mọ́ fi fún wa o gbogbo àyè tọ́lọ́run ti yọ̀ǹda ìjọsìn náà fún wa ọlọ́run abíọ́ ṣe látẹ̀wọ́gbà lọ́dọ̀ rẹ̀ tó lọ́wọ́ kálukú wa o ẹ jẹ́ á múra ká múra nítorí ìrìn àjò kan tí gbogbo wa rìn o. bí a ti ń lọ ilé méjì náà ní bẹ́ńbẹ́ òpé mẹ́ta o wọ́n èèyàn ọba ti já sálì jánà ọlọ́njọ́rọ̀ ọwọ́ já bẹ́ẹ̀ kò sí tó kù jù náà lọ ìyìnà ti kọjá ń téèyàn pé kò jù náà lọ ọkọjá bẹ́ẹ̀ o kéèyàn ó sì tó mọ́ wọ́ àfàànú ọlọ́run ọlọ́run ní tá à ní dàgbà iná àádà gbogbo yìí wà lìjánà wọn gba iná lọ. ẹni tí wọ́n wà lìjánná wa in minkum wa wariduha ọ̀dọ̀ gbogbo yín ládàgbà orí náà rákì àsàràtì tá a láfi lọ bá lìjánná iná abẹ́ ẹ̀ níná wà lọ́ọ̀bì ní ọ̀sẹ́ nìkan nu yín là wà gbogbo yín lẹ́ kò ẹ bẹ́ẹ̀ ni yóò ṣe là iná òfin ní rà á ẹlòmíì bíi mọ̀nàmọ́ná ní ọ tí ọtí ẹ̀ ní mọ̀ fóun kọjá lórí nkankan onífẹ̀ yóò ṣe tọ̀ tí ò ní já ìtí ló mú bí irun àgbò lọ́wẹ́ bí irun àgbò yẹn lọ́wẹ́ orí ẹ̀ ẹnu ẹ̀ mú bí wa. bóòlù yóò ṣe wá tọ́ tí ó fi là sọmọ kó kú ọwọ́ àánú ọlọ́run pẹ̀lú sẹ́tọ́ba fún yẹn ṣe lọ́n fún adé tí olóore ṣe o. ọlọ́run ní ọ̀sẹ̀ ni tá ní tá ní dà kọjá ń bẹ̀ ọlọ́run ní káàna ala rabbika hatman maqdiya. níta àti sọ̀dọ̀ náà yẹn ni kò sẹ́ni tí ò ní wọ̀ ọlọ́run wá ní ọlọ́run ní bó ṣe wá burú tó á làwọn kan wọn à ní gbọ́ òórùn ìyá ná títí wọ ọmọ àwọn wo ni alábí ní takọ o àwọn tí payọ ọlọ́run já mi lọ́rùn àwọn ọ̀sẹ̀ni tí ò ní pòun bẹ̀rù ọlọ́run àmọ́ wálẹ̀ kọ̀ọ̀kan ṣùgbọ́n àwọn tá à ń tí bẹ̀rù ọlọ́run já mi já mi lọ́rùn àwọn ni ó gbogbo gbóǹkà ni a máa fi àwọn tí ọlọ́run lóhun ọ̀lànà tí wọ́n dá gbogbo ẹ̀ lura wọn ń bọ̀ báyà máa yanjú ẹ̀ àwọn ẹ̀dá gbogbo ẹ̀ pọ̀ lọ́sẹ̀ yanjú mọ́ náà ní ìsìn nàìjíríà táwa yìí lòfin dàrú pọ̀ lọ torí báwọn kan dàrú yanjú fi darapọ̀ mọ́ wọn ọjọ́ kan ń bọ̀ kálukú wa àárí bá a njọ tí o lè ṣe túnṣe mọ́ la gbọ́dọ̀ fi jẹ́ bẹ̀rù ọlọ́run ọjà mi lọ́ràn wa pàápàá ń gba báwa ń di ntẹ́nìkan ò èyí tí ń rí a àmọ́ rí bẹ̀rù ọlọ́run ṣe àmọ́ rí bẹ̀rù ọlọ́run ṣe ìbẹ̀rù ọlọ́run náà ni ṣùgbọ́n títí débi wípé gbé ọ̀rọ̀ wà nú o sẹ́ńtì èso lè ń gba alẹ́ bá dá tán wọ́n gbàgbọ́ èèyàn bá ń ba ń lé kò sólè nú wa sólè ojújọ kára wọn mọ́ wọ́n ń gba alẹ́ bá dá tán ọ̀sẹ̀ ni tí wọ́n sẹ́kùn lé tí ò ní dolè ilà man rahimahullah àwọn ọlọ́mbà kẹ́ ni wọ́n mójútó nǹkan oníkan lójú ẹ̀ àti tí ọba ti bẹ̀rẹ̀. bẹ̀rù ọlọ́run ń kí o ọlọ́run là kan là mú dákà o à ń jẹ́ pẹ̀rù lọ lọ́ọ̀ni tó ti bẹ́ẹ̀ nẹ́tàrú bọ́ọ̀lì mi nà fi hà jìtì yà á alábòsí sínú ná tí wọ́n jẹ bẹ́ẹ̀ làwọn ṣe alábòsí hmm. o iná tó bẹ̀rù o gbóhùn fún wa ní àfipáyà náà pé sáfẹ́ wọ náà ni mo fi léyìí ra mo fi rárá mi kó mi yọ ìyá náà mo fi yí rárá mi kó mi ìyá náà nígbà yóò lè fi rárá rẹ̀ yá máa fọ̀rọ̀ tọ́ da kẹlẹ́mọ̀ tuntun yìí bá ọlágbára kọ́ sọ̀rọ̀ burú síyàn ọwọ́ akóra ró ó lè ní sọ tẹ́gbẹ́ tí ń bẹ lẹ́nu mi mo fẹ́ sọ sí ọ ìwọ náà mo ṣùgbọ́n mo dún ẹ̀ fọlọ́n èmi náà fi wá ọjọ́ tí ẹnu tí ọtọ yẹ pé ọ máa sọ gbogbo ń sàgbélé ayé ṣe ọlọ́run ó lè fi dárí mí jì mí tí màá retí pẹ́nu ọ sọ tí ò sì ní sọ ọlọ́run ó ṣe bẹ́ẹ̀ fáwọn kan ọmọ náà máa ń tá a ṣe tọ́lọ́run ó pe wẹ́nu àti hàyún dànù fún wọn sọ máa dárí fẹ́ni kọ̀ọ̀kan wá gbòbí àti jẹ́ ọ́fìn àti sí wa á máa gbogbo ọ̀nà wọ́n jẹ́ ajé ọ̀fin ẹsẹ̀ rẹ mọ́ iná lé o kìí ṣe ibi tí èèyàn o o ìjà o ó jókòó kan àwọn sàábé wọ́n jókòó tì wá gbọ́ nǹkan kan toró nábì wá ń bi á léèrè ó ní tadruna ma hadha tẹ́ yẹn ní wa rasuluhu a'lam na àtòjíṣẹ́ ẹ̀ lọ́mọ o kí làwọn àmọ́ ànábì ní agbára òkúta ńlá kan ni. rumiya bihi fi nnar wọ́n ti dùn náà já ànámà múbu sàbùnìínà harifa bí àádọ́rin ọdún ń ti ń lọọlẹ̀ láti dòkúta ń bẹ́ẹ̀ ní ìsìn lọ́wọ́ ẹ̀sẹ̀ dísàlẹ̀ lẹ́gbọ̀n ẹ̀. ẹ bó ṣe jí tó ìpọ̀ àpọ̀ náà dáńdẹ́sẹ̀ ọ̀dọ̀ mọ́jìn.

lé bá dá tọ́sí yanranyanran lálẹ́ àtàwọn agbádá yẹgẹrẹ àwọn àgbànú látàbọ̀ ti tẹ̀yìn bọ́ọ̀sì láì ra nǹkan màpò yìí látàbọ̀ ti kiri láì gbàtà lérí láì tìrí ẹ̀kọ́ abala abẹnú o àtàgbà míì náà bórè gbé. lọ́nà àfáwa ní ọ̀rọ̀ àwọn àgbàlagbà òye mi tó àti ìgbọ́tọ̀ méje wọ́n pè é méje níṣe ẹni tí ń lò kẹyìn ọjọ́ ayé tó tún lépa kádàrá òfo arúgbó tìde arúgbó tìde àgbàlagbà yìí sí rèmàdé. títò. ẹ bá ti ń bá ogójì ọdún lẹ́dọ̀ bá rẹ̀ ń bẹ̀ kò sí ní tó yẹ ọ máa jẹ́rù ẹ̀ tí ọ máa àmà lọ. ọba ti wa kẹ̀kẹ́ ìdánwà débi fọ́tí tó yí lójú ẹ wọ fọ́tí ti ọ. òtítí ọ ọ̀rọ̀ òkú ọ máa wà ló kù ṣe dàbírí tán lọ́kàn bara rẹ̀ nù sáré ni gbàtíyàn wà yájú sí nǹkan oníṣe túnṣe kàṣe túnṣe mọ́ ọlọ́sàánú wa o. ìjọ àlìkíyàmọ ọlọ́run mọ́jú olè fún wa o ọlọ́run ròyìn ó ròyìn ó ròyìn fún wa sùràtúlì sírà ọlọ́run tó bá dijọ́ náà. gbogbo ẹni tó gbọ́ tí ó gbà tí ó lò tọ́ lọ́wọ́ lọ́wọ́ ní wà náà sòrò ohun ìyá ọmọ àlìkìyà mọ́tì ọlọ́wọ́ ní gbogbo yín lákòjọ́njọ́ àlìkìyà máa láàwọ̀ ojú ìhìn òun yá ọlọ́wọ́ lẹ́ni tí ó ríran wọn ò sí afọ́júlágbẹ́ dìde àwọn kan gbà ríran gbogbo ẹni tí ọ̀tẹ́lé tàwọn lọ wàbúkí máa gbogbo ẹnu tá a máa fi sọrọ tá a fi sọ irọ́ dòótọ́. ita ṣe tá fi gbólóhùn yí padà tá pa ọlọ́run ńlá a sọ mi èèyàn di ayaya tí ò sọ̀rọ̀. wọ̀sùn máa kò ní gbọ́ràn ọlọ́ni tá a bá wá ṣèyí fún àtàn máa wá hùmù jahannama ọlọ́ni náà jahannama láàkó wọn sí kúlà máa ọlọ́ni kan bá ti ذلك جزاؤهم بأنهم كفروا بآياتنا ọlọ́ni a fi ṣe yìí fún wa ni pé àyàwó ọlọ́run gbogbo fún àwọn nírọ́ ni tá lọ tá dé táwọn àfẹnu wọn dùn wọ́n ọlọ́run nírọ́ wọ́n bá débi pé ẹgbẹ́ nìkan yóò wọ sàárè yóò jìyà yóò jìyà á béèrè pé wọ́n ń bọ́ lọ́n léèrè pé gbé àdìdé ni àyíká kùnà ìzọ ọmọ lẹ́yìn tá a dénú egun tó tún rọrùn ni wàá rò fà á tá egun tó ti ṣe pẹrẹ fún tí ò ṣẹran lára kan jẹ̀dídà. tún mọ́ lẹ́yìn a ti kú ọlọ́run ni fi lọ́wọ́ ní tá a ṣe fún àánú lọ́wọ́ mọ́jà wọ náà. iná tá à ń fún a rọra máa wí díẹ̀ díẹ̀ ìgbọ́ ọlọ́run bá tún ní àwìdà ìtàn là ń wí bọ̀ tẹ́lẹ̀ tó lélẹ̀ ní àwì ọlọ́lọ́rọ̀. a mẹ́nuba wọn díẹ̀ díẹ̀ ní orin iṣẹ́ tèmi àtẹ̀yìn ó mójútó yóò là wá ń bi iná ọlọ́run. yọ̀ǹda òun ètò ti wà ń bí ọmọ tá láàyè mú ni o ìtúwọ́n náà ó fi mà pé iṣẹ́ pọ̀ tọ́lọ́hún retí ṣé ọlọ́hún ṣé tó ní àṣẹ inú àlùkùránì kámọ́bà wọ náà náà ni ẹgbẹ̀rún kan ní máa ṣe yìí kọ́ wọ náà ẹgbẹ̀rún kan máa ṣe léyìí kọ́ wọ náà ẹgbẹ̀rún kan ó pé kankan ní ìmúwásítòsí nínú àdìsí àwọn ògbésẹ́ ń bẹ́ kí á lè mi ẹ́ ṣe tọkàn mẹ́ balẹ̀ tó bá ń láti èyí la padà pàà àyípadà làásà ń bá lọ náà ni ọ̀hà náà ti gbìyànjú làásà ń kírun ọ̀dá o ọlọ́wọ́ gbà o. aṣáájú ẹ̀dá anáduwa Muhammad ó ní náà yín. bá ti mẹ́nu bàdí sí yẹn a tún máa ọmọ sì ń ta gbọ́ lónìí lágbọ́ ó sì ti lásọ ọmọ a tún pàdé lórí akéde a máa tẹ̀síwájú lórí ọ̀rọ̀ ọ̀hún ọmọ bá wọná náà la fi wá sìn kò sí tá à ń sá fún ju náà lọ ọlọ́run níjà wọ ó ní náà wa tá à tá a bá fẹ́ fọwọ́ sí i tá ninu ṣàwọ́. ó ní ìpín kan ní nínú náà jáànámà nígbà mú ìpín kan wọ́n wá pín sí ọ̀nà àádọ́rin. òun náà wá mú fi sílẹ̀ bẹ́ẹ̀. wọ́n kìbọnú omi wọ́n kìbọnú gị wọ́n kìbọnú orin wọ́n fìbọnú òkúta wọ́n jùnú omi wọ́n ayọ̀ jáde òun lè ti ń dínà òní dínà pé ẹyọ kánú sẹ́wọ́ntì ti wọ́n pín sí òun ní abájú fún ayé ọba parí gbẹ̀rọ ọlọ́run ó sì gba nǹkan sí ọlọ́mọdé àwọ̀ o ọlọ́run kó wa o ọlọ́run ṣàánú wa o tó fi sábẹ́ ògì rẹ ògì ti já àná màgá ọmọ tẹ́ dúró sí ngbọ ògì àwọn ọmọ náà ó tún máa ògì pé ògì rè ògì kèé ṣe ògì téèyàn ebi lọ́lọ́run sọ nínú sọ́lẹ́tù wá kíá tá a máa ń kínú ní àwọn àfáǹgbó lọ́wọ́ yìí sí kiri mo kéza awáka fún wọn bá kéde tó wà nù sọ awáka fún ọ ẹlẹ́ o gbóúnjẹ kalẹ̀ ò ní lè jẹ́ ní wọn bá bọ́ tún tí ìsáwáka ń wí wọn gbóúnjẹ kalẹ̀ ò ní lè jẹ́ ebi náà ni ọlọ́ni wá sábù ṣì máa li ọlọ́láwọn ọmọ àjọ wọ́ọ̀sì. tí wọ́n wọ̀ náà máa sáàbò ṣì máa lè. kí náà jẹ́ kiri ànábì ọmọ àwọn ọmọ náà lọ́ọ̀ni fi sàmú mí ọlọ́ọ̀ni fi sàmú mí inú pọ́ǹsì ní a wà àtàtẹ́gùn tí ń fẹ́ sí à ìwọ ni àtomi tí wọ́n mú ìwọ ni aṣọ tí wọ́n wọ̀ ìwọ ni wọ́n yẹ kí wọ́n náà mọ̀ pé kìkì oúnjẹ kọ́ ní kí jẹ́wọ̀. ẹ bá gbọ́ ti olórí wa lẹ́nujọ́ mẹ́ta yìí ìgbà wádìí ntọ́fàárẹ̀ rẹ̀ wọ́n nínú èsì ní a bá fi wọ́ sí ọ̀n látẹ́gbọ̀n ẹ̀ àbí ẹ̀kọ́ àtẹ́gbọ̀n ẹ̀ lọ́fẹ́lù dídààmú fi bá gbogbo ayé hùn àtẹ́gùn tẹ́ èsì ẹ wá wọ ẹ tó jẹ́ pé inú tọ́ wà gan fi sàánú mi ọlọ́run nínú wọlé lọ́pọ̀ sí ní. sọ́mọ̀ pé òní kéèmọ̀ pẹ́ lẹ́nìkan èsì inú èsì náà ti wọ́n wọ́n ṣàìsùn ìwọ ìwọ́nú jáànámà lẹ́yìn. ọlọ́ni bí sàmù mi ẹ bá wọná inú wọ́ lọ́wọ́ wọ́n jà wọ ọlọ́run. wàhámi mi àti gbígbóná tó dópin. wàbí lè ń ọlọ́lẹ́ màá rò òbí ń bẹ̀ bí ẹja sásá bẹ́ẹ̀ kó lè fẹ́ ìdìbò wa ọlọ́run lóògì nǹkan mi ń yà fún mi àtàrà náà láti ṣe. ògì. Okay. Kanopi ti o tun máa mu gbígbóná oge o tun gbona ọlọ́ni níbẹ̀ nínú náà lábàárìdín ẹ̀ lè bá kó tutù wàhálà mi ẹ máa ń fà bàbá ẹ mú tàdókì tọ́da ẹ fi máa ń sàpọ́nlé àwọn ẹni ọ̀wọ̀ ọlọ́ni wàhálà kẹrì mi kì í sààyè àpọ́nlé bí wọ́n bá fi yàn sábẹ́ òkì inú jáànámà wọ́n tún lékùn yẹ lọ́mọdé o. a máa tẹ̀wájú àwọn tẹ́ tí wọ́n béèrè lọ́wọ́ wa tá a fi ní wọná mẹ́jà wọná o ọlọ́run ṣàánú wa ọ̀sẹ̀ alọ́mọ àlìjáná o gbogbo ń tá a ṣe tá a fi báyọ̀ náà pàdé máa ṣe lójú rọ̀ fún wa jùmọ̀ tòní má ṣe lákìmọ̀ fún wa ọláàánú ọlọ́run ká má gbàgbé ọjọ́ ọ̀la lọ́jọ́ wàlímọ̀ àwọn ọmọ wa gbogbo wa náà ni àní ìjókòó gbogbo wa lálága gbogbo wa lòbí gbogbo wa náà ni oní nǹkan lógo ọlọ́run tí aago mẹ́wàá ètò ọbẹ̀rẹ̀ gbọ̀ pẹ́ afẹ́ gbogbo wa ti wà ń bì láti bí aago mẹ́sàn-án àwa tí iṣẹ́ ọ̀bá kan fún palẹ̀mọ́ ni o gbọ́ àwa tí iṣẹ́ bá kàn láti máa wà ń bì láti bí aago mẹ́fà wa kásùn